àwa kọ́ lọ̀tá yín o ẹ̀yin gan-an lọ̀tá wa nígbà téèyàn bá gbọ́ báwọn ọlọ́gbọ́n orí ní nàìjíríà ti ń pariwo pínká rẹ̀ Muhammadu Buhari láwọn olórí ológun rẹ̀ dànù kúrò nínú iṣẹ́ yìí tọ̀hún yóò rò pé aráàlú kórìíra àwọn ìlú náà ni báwọn olórí ológun náà bá sì ń gbọ́ fúnra wọn níṣe ni wọn yóò máa bínú tí wọn yóò láwọn èèyàn kàn bínú torí àwọn fọ̀nà tì mí ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ òní ní ká má sọ̀rọ̀ àwọn aráàlú kì í ṣọ̀tá àwọn èèyàn yìí àwọn èèyàn yìí gan-an lọ̀tá wa nígbà téèyàn bá fẹ́ wọṣẹ́ ìjọba àgàgà bó bá jẹ́ ṣe ológun òfin ti wà ńlẹ̀ ń bẹ̀ òfin náà ni pé téèyàn bá ti pọ́mọ ọgọ́ta ọdún ó gbọ́dọ̀ fiṣẹ́ náà sílẹ̀ tí kò bá pọ́mọ ọgọ́ta ọdún rèé tó bá jó ti fọdún márùndínlógójì ṣiṣẹ́ ológun yìí kó fiṣẹ́ náà sílẹ̀ káwọn ẹlẹ́jẹ̀ tuntun tó sì lágbára tọpọlọ wọn sì lè ṣiṣẹ́ kíákíá gba iṣẹ́ náà lọ́wọ́ wọn ni ṣùgbọ́n ní nàìjíríà tiwa àbáyọ̀mí gabriel ọlọ́ọ̀ni ṣakin lolórí àwọn ológun pátá ọdún 1991 ló sì ti wọṣẹ́ ológun yìí ìyẹn ni pé ó ti lọ́dún mọ́kàndínlógójì ó ti lọ́dún mẹ́rin tayọ iye ọdún tó yẹ kó lòún bí iṣẹ́ yìí tọkọ buratai lolórí àwọn sójà ó ti lé lọ́mọ ọgọ́ta ọdún bẹ́ẹ̀ ló sì ti lọ́dún mẹ́tàdínlógójì ó ti lọ́dún méjì tayọ iye ọdún tó yẹ kó lò ní iṣẹ́ sodiq abubakar lolórí àwọn ológun òfurufú òun náà ti lé lọ́mọ ọgọ́ta ọdún bẹ́ẹ̀ ló ti lọ́dún mọ́kànlélógójì lẹ́nu iṣẹ́ ọdún mẹ́fà ló ti fi lé sí iye ọdún tó yẹ kó lò nítorí àwọn ọmọ ogun ojú omi ibok ete ekwe òun pàápàá ti lé lọ́mọ ọgọ́ta ọdún ọdún mẹ́tàdínlógójì ló sì ti lò lẹ́nu iṣẹ́ ìyẹn ni pé òun náà ti lọ́dún méjì tayọ iye ọdún tó yẹ kó lò lọ́rọ̀ kan kò sẹ́nìkan báyìí tí ò tí ì kọjá àyè ara ẹ̀ nínú àwọn olórí ológun wa èèyàn ò lè tàjẹ́ ìrògbò kó má gbowó òkúta bá a bá ṣe bó ti yẹ ká ṣe é nìkan ni yóò rí bó ṣe yẹ kó rí ìjọba Buhari kò ṣe bí wọ́n ti ń ṣe é tàbí kí làwọn olórí ológun wọ̀nyí ṣì ń wá lẹ́nu iṣẹ́ ìjọba ó ti rẹ̀ wọ́n iṣẹ́ náà ti sú apá àwọn ò ká nǹkan kan mọ́ èèyàn ò sì lè bú wọn o nítorí wọ́n ti ṣèwọ̀nba tí wọ́n lè ṣe wọ́n ti ṣiṣẹ́ kọjá àkókò wọn bóyá wọ́n fẹ́ lọ tàbí wọn ò fẹ́ lọ kò sí ìdí tó lórí ìjọba òfin gbọ́dọ̀ sọ pé wọ́n ṣeun kí wọ́n wá máa lọ ṣùgbọ́n tiwa ò rí bẹ́ẹ̀ o níṣẹ́ la káwọn ẹgẹrẹmì ti ìrìnàjò tá a láwọn lólórí ológun wa kò dáa báyìí eléyìí ò dáa o kí ni Boko Haram ò ní fìyà jẹ wá sí nígbà táwọn olórí ológun wa ti darúgbó ẹ lè pa wá o ọlọ́run ó gbà wá lọ́wọ́ yín o ó ṣojú mi kò rọ́ nìyí nínú ìwé ìròyìn aláròyé tó jáde lọ́sẹ̀ yìí